الله نحمده ونشكره ونستعينه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يدلل فلا هادي له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على آل إبراهيم إنك حميد مجيد وبعد مستمعين الكرام إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته ọpẹ́ ni fún ọlọ́run ọba ọba olùkápá ọba alágbára ọlọ́run ọba Allahu ta'ala málàkà wàkọ́harọ̀ wàhúwà lè máàlìkù wàhúwà lè màlík wàhúwà wàhúwà alìkọ̀ ọlọ́run ọba alìkẹ́ ọlá ó ní ọba olùkápá ọba alágbára láhùlì mọ́lẹ̀kù tí ẹ̀ ní ìkápá tí ẹ̀ ní ọlá tí ẹ̀ náà sì ní alágbára. wa huwa ala lè ṣe qadir alágbára ni lórí gbogbo nǹkan tá bá wo àwa ẹ̀dá nígbà míì ọlọ́run a máa fún yàn lágbára kò ní níkápá èyà a sì máa níkápá nígbà míì tí ò ní já lágbára ọba méjèèjì ló ní èyí tó wá níhun kò ṣeé fi wé tọmọ èèyàn tọmọ èèyàn ò ṣeé fi wé láìsàkà mẹ́fìlì iṣẹ́ wàhùwà sàmì ọ̀là alim wàlámìyàkùláhù kúfùwàn ahad bá a bá pé ọlọ́run ọba olùkápá ni gbogbo nǹkan pátá lọ́lọ́run ọba kápá ṣùgbọ́n bẹ́nìkan bá kápá ọlọ́run yọ̀ǹda fún kó kápá àwọn nǹkan kan kò ní kápá gbogbo nǹkan náhànù aonago alibashar àwa ọmọ ènìyàn gbogbo wa pátá dùn àfáà ilé yìí ọ̀lẹ ni lọ́dọ̀ ọlọ́run alágbára. Ah, àkápá nkankan ẹni bá sì gbà pálágbára lòun òun kápá tó bá fẹ́ sin kó má sin ṣí kó má sin kó stop well a mọ̀ pé hàn alágbára ni tínú bá fẹ́ run kó stop nírun ẹ rí i pé gbogbo ẹni tó pera rẹ̀ lálágbára borí bá bẹ̀rẹ̀ sí fọ ní ìsìn ojú rẹ̀ ó máa dá mi wà wà wà bó bá lóun fẹ́ sọ̀rọ̀ bọ́lá òun bá fẹ́ káwọn èèyàn ó kẹ́kọ̀ọ́ itọ́ lásán ni ó sàpá lórí ó lè gba bẹ̀dẹ̀ hospital ọlọ́run nìkan ló kápá ọlọ́run nìkan ló lágbára aṣọ eléyìí kí gbogbo akábà lè mọ̀ wọn ara wa bọ́lọ̀ bá fi wá sípò kan àbáàyè kan láwà àwọn ń tẹ̀ ń tẹ̀ à ń fà ń fà à ń fi ń kóra wọn ń kóra wọn à ń nawọ́ ọwọ́ ń tó láì nàgà afẹ́ mú arímú ká mọ̀ pé gbogbo ẹ̀ pátá ọlọ́run fi pọ́n wa lé ni àjẹ́ nǹkan kan ọ̀lẹ ni wá ọlọ́run ọba nìkan lálágbára gbogbo ẹni ó bá mọ rónú rò yóò mọ̀ pé ọ̀lẹ ni wá nígbà tí oorun bá dé tá a bá sùn èyí ó dọ̀lẹ gbogbo téèyàn rí ó kó lọ yóò dálẹ̀ béèyàn sùn ó lè dẹnu lẹ̀ kódà kí tọ́ ọmọ ẹja ń bẹ̀ yóò tó wá máa hàn náà ẹni tó pèrè ìdálágbára ni kò mọ tí ń lọ mọ́ òun gan ọmọ bí òun wà ńgbà ó bá jí ní ó tó wá sẹ̀ tamọ́ra ìbọn pístù gbogbo ẹ̀ àbí tó bá nínú oògùn yóò sẹ̀ wọn àti ìní ṣùgbọ́n ńgbà tó sùn ó ti sùn náà nù látara bẹ́ẹ̀ àwa mùsùlùmí àṣẹ ìtìrọ́ọ̀fù eléyìí ajẹ́wọ́ rẹ̀ wípé ọlọ́run ọba nìkan lágbára onìkan lolùkápá àwa dúpẹ́ fọlọ́run ọba yìí ọba lékè ọlá fíofíò rẹ̀ kọjá gbogbo ẹ̀dá rẹ̀ tó tún dá wa sí ní mùsùlùmí di àsìkò tá a wà yìí ọlọ́run má ṣe wá ń kèfèrí láéláé mo jẹ́rìí pé ọlọ́run ọba yìí ẹnìkan ò lè ròyìn rẹ̀ tán èèyàn ò lè ròyìn ọlọ́run tán èèyàn ò lè ìdí tẹ̀yàn ò fi lè ròyìn rẹ̀ tán ni pé in tó bá wí fún wa nú ròyìn rẹ̀ náà la mọ̀ èyí tó bá sọ fún wa nú rẹ̀ náà la mọ̀ pàpàpà bí nǹkan gan ṣe rí àlè mọ́ torí àwọn afọ́ ọlá kìí dà pẹ̀lú ògbọ́lọ́ngbà abádéwájú àtúmọ̀ ṣàlàyé rẹ̀ wọ́n pín nínú àwọn sífàtì ọlọ́run àwọn kan ń bẹ tó jẹ́ alkhobariya ọlọ́run ló fún wa ń ro rẹ̀ kìí sí pa àmọ́ tẹ́lẹ̀ gẹ́gẹ́ bí yádù bọ́lọ̀n lọ́wọ́ méjì bó ṣe wà nù kùránì mínsì fàtìlá ìlẹ̀kọ̀bàríyà ni nínú àwọn ìròyìn ọlọ́run tó fún wa ń ro rẹ̀ ni tá àmọ́ kẹ́ífíà rẹ̀ àmọ́ bó ṣe rí gangan. torí náà mo jẹ́rìí pé kò sẹ́nìkan tí jọsìn tọ́ sí nítòdodo àyàfi Allahu Ta'ala ọba alágbára ọba olùkápá mo jẹ́rìí pé ọlọ́run náà ló rán ànábì sallallahu alaihi wasallam kó máa jẹ́ òjíṣẹ́ kó sì máa jẹ́ ìkẹ́ fún gbogbo àgbáńlá ayé wa ma arsalnaka illa rahmatan lil alamin ààrán ìrẹ òjíṣẹ́ bí kò ṣe wípé kò jẹ́ ìkẹ́ fún gbogbo àgbáláyé káyífà yakunu rasulu rahmatan lil alamin báwo lànábì ṣe jẹ́ ìkẹ́ fún gbogbo àgbáláyé ànábì jẹ́ ìkẹ́ fún gbogbo àgbáláyé láwọn ọ̀nà tó pọ̀ ṣùgbọ́n ètò súnmọ́ táàmù wa òun náà ni wípé lẹ́yìn tí Ìsá ọmọ Maryama gẹ́gẹ́ bí àyà tí a kà lánàá pé wà kọ fáyínà àìlà àfáàrí ìbí Ìsá bùnú Maryam a fi ànábì wa Ìsá ọmọ Maryam òun náà tún tẹ̀lé orí pa àwọn òjíṣẹ́ ọlọ́run ọba tó ti ṣáájú nínú àwọn Bani Isra'il Wow. lẹ́yìn ìgbà tí ànábì Isa ọmọ Mariam délé ayé tán kò pẹ́ lé ayé ń tiẹ̀ ànábì jẹ́wé wa sallallahu alaihi wasallam nínú Sahih Bukhari nínú kìtáàbù tí ó ti ṣàlàyé fún wa nípa bọ́lọ̀ ń ṣe bẹ̀rẹ̀ ẹ̀dá nígbà tánábì ń ròyìn bàbá ńlá wa Adam alaihi salatu wassalam àbí ànábì ń ṣàlàyé yẹ ká fi yín nílẹ̀ ìgbà tánábì ń ṣàlàyé wíwọ àlìjánà tánábì ní ẹnikẹ́ni ò ní wọ àlìjánà pẹ̀lú ogbó ànábì ń ṣàwàdà ni o pẹ̀lú ẹgbẹ́ ànábì ní ká má mọ̀ kúrò tàbá fẹ́ ṣàwàdà omi nǹkan ló wá bá nàbì. sọlọ́lá àìlú wàsálà ń pé púpọ̀ ń bẹ lọ́n kó ń wà ní àwọn ọmọ àlìjànnà ó ní kò lè sí ń bẹ̀ inú obìnrin wá bàjẹ́ ànábì wá pè padà nítorí ẹnìkan ò ní wà pẹ̀lú arúgbó ara gbogbo wa wà àlìjànnà ní ọ̀dọ́ gẹ́gẹ́ bí ànábì ní nǹkan bí ọmọ ọdún mẹ́tàlélógún ṣe so ànábì kò pẹ́ láyé tẹ ikú òǹbẹ̀ àì ìgbà tó sì dáyé àwọn ìṣòro tó kojú wọ́n pọ̀ àkọ́kọ́ ṣòro tánàbí Ìsá kojú ó ní ìmúnisìn àwọn Róòmù tí wọ́n mú àwọn Bànú Ísírẹ́lì sí jọ náà Jerusalem ń bẹ lábẹ́ ìmúsìn àwọn Róòmù níjọ́ náà nígbà tánàbí Isa ọmọ Màríyámà wáyé àkọ́kọ́ nù ó fi hàn pé òfin Róòmù ni wọ́n máa lò ń lù gẹ́gẹ́ bí àwa náà ń ṣe wà lábẹ́ ìmúsìn àwọn èèbó Gẹ̀ẹ́sì. Si tó fi jẹ́ pé òfin tiwọn náà ni ń lò lérí wa kódà nígbà tá a lágbòmìnira tá a lá lófin tiwa òfin wa náà ní òfin wọn náà láti yọ ọ̀làjú wọn náà la ní bó ti jẹ́ pé ọ̀làjú tiwọn náà ọ̀làjú àwọn róòmù ni torí pé róòmù náà mú àwọn gẹ̀ẹ́sìnsìn àwọn òǹpìtàn wọ́n ní kò dín ní igba ọdún two hundred years tí àwọn róòmù tí wọ́n fi mú gẹ̀ẹ́sì sìn ẹgbẹ́ yorùbá gan sọ pé àgùdà kò jẹ lábẹ́ gẹ̀ẹ́sì sẹ́sìn wọn páwọn ìjọ àgùdà àwọn róòmù nu RCM Roman Catholic Mission àwọn àgùdà nu wọ́n ní wọn ò jẹ lábẹ́ gẹ̀ẹ́sì wọ́n mú gẹ̀ẹ́sì sìn ni àwọn òpìtàn ní olófà tó jẹ́ pé àwọn gẹ̀ẹ́sì náà mọ títí ṣe torí pé àwọn róòmù ní ń gẹṣin àwọn ni wọ́n ń ṣe kẹ̀kẹ́ sẹ́yìn ẹṣin tí wọ́n bá ń lójú ogun kẹ̀kẹ́ ò sí lè rìn àfi lójú ọ̀nà ni wọ́n fi mọ̀nà yẹ̀ àwọn ni wọ́n wá kọ́ àwọn gẹ̀ẹ́sì bí wọ́n ṣe ń ṣe títì làwọn gẹ̀ẹ́sì náà fi wá kọ́ àwa náà kí ni mo fẹ́ lò ó ní ìṣòro àkọ́kọ́ tó kojú wọn òfin wọn làwọn ń lò ọ̀làjú wọn là ń lò ọ̀làjú ti róòmù náà ni wọ́n ń lò ní Jerusalem ńgbà náà ìṣòro àkọ́kọ́ tó kojú rẹ̀ nù. No ìṣòro ẹlẹ́ẹ̀kejì ni tàwọn tí wọ́n jẹ́ àáfàá níjọ náà tí wọ́n ń fi tí wọ́n ń ta ọ̀rọ̀ ọlọ́run ọba lówó pọ́ọ́kú nínú àwọn yẹ̀wúdí sí àbáná bí isa òun ó wá pẹ̀lú òdodo gẹ́gẹ́ bọ́lá òṣè sọnù a àtàfà ká ní pé mùsọ́dìkan lima bayna yàdé ìmínà taurat ṣàlàyé òdodo tí ń bẹ́nu tàórẹ́tà táwọn àáfàá tí ti ń ta ọrọ ọlọ́run ọba lówó pọ́ọ́kú tí wọ́n ń dọwọ́ bò. àfún isa ọmọ mariam ní injil ìmbẹ́ńbẹ́ ìmọ̀nà ìmọ̀lẹ̀ fi hàn ó jẹ́ ká mọ̀ òdodo tí ń bẹ ẹnu tàórítà ìṣòro kejì tó kojú ẹnu nì àwọn àfáàn ni ò fẹ́ kí òdodo ni ó hàn sáwọn èèyàn torí pé wọ́n ń wò pé yóò hàn náà ìjẹ́ tiwọn yóò dì wọn lọ́wọ́ jẹ ìṣòro kejì tó kojú ẹnu ìdínà nì fáwọn tá ń ka bíbélì àbáwọn tá a máa gbọ́ táwọn kan ti lọ ti ara rẹ̀ dẹ́lẹ́bọ lónìí tí wọ́n máa sọ pé ẹ fi ti késàrì fún késàrì ẹ fi tọ́lọ́hún fọ́lọ́hún tí wọ́n wàá mọ́rọ̀ kan tó ṣẹlẹ̀ nínú bíbélì nígbà tí àwọn agbowó orí tí wọ́n bá Jésù nínú bíbélì torí pé wọ́n lọ́ọ́ fẹjọ́ rẹ̀ sùn pé ó ní kí wọ́n má sanwó orí mọ́. ṣé ẹ sì mọ̀ pé kò bí ọlọ́run tí ó ní kéèyàn ó sanwó orí ṣàká ni wọ́n ní ayọ̀ ìtọ́lọ́run ní ayọ̀ ní ṣàká ìdá mẹ́wàá táwọn Nasara ń gbà ní inú ṣọ́ọ̀ṣì lónìí ìbẹ̀ǹbẹ̀ ìbẹ̀nu ìsìláàmù náà ṣùgbọ́n kèé gbogbo orí dúkìá ni wọ́n ti ní àgbàgbà ìdá mẹ́wàá èrè oko ni wọ́n ti ní tí wọ́n ń pè kan nínú mẹ́wàá àlẹ́ oṣùrù wá over ten fún àwọn àgbẹ̀ tí wọ́n dáko ní sàká tí wọ́n lè yún ní tẹ́yàn bá gbin nǹkan oníhóró bí àgbàdo bí ọkà bàbà bí jéró bí alkama àti gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó ṣe wọ́n ọlọ́run ọba ní fíìmà sakọ́tì sàmà àbí ànábì sallallahu ó ní nínú èyí tó ṣe wípé òjò ló rọ̀ sí i tẹ́ dàgbà tẹ́ gbó àlẹ́ṣúrù ẹ̀yàn sàká ìdá kan nínú mẹ́wàá ẹ̀ dá gbogbo èrè oko yìí sí mẹ́wàá ẹ̀ kó ìdá kan olè ìyọ sàká ṣùgbọ́n tó bá gbé kì í ṣe tèrè oko tó jẹ́ ti owó tíwọ́ náà ṣiṣẹ́ tó làágùn kó tó kówó rẹ jọ yóò máa jẹ́ ìdá kan nínú ogójì owó tó o ní tí sàká wọ̀ ó wà á pín owó náà sọ́nà ogójì ìdá kan ń bẹ̀ ní zaka ṣùgbọ́n tó bá jẹ́ ti nǹkan oko ní ìdá kan nú mẹ́wàá ìdá kan nú mẹ́wàá làwọn wá gbé sórí gbogbo nǹkan owó àwọn ọmọlẹ́yìn wọn lónìí wọ́n ń jẹ dúkìá ara wọn níjẹ ìbàjẹ́ adébí isa ń ṣàlàyé rẹ̀ ìtòwò mọ́sánmú ni kò ní sọ̀rọ̀ owó orí wọ́n sì fẹ́ kí wọ́n kápọ́n gbé kó lẹ̀ wọ́n lọ fẹjọ́ rẹ̀ sùn àwọn ìjọba gẹ́gẹ́ bá àfáà kan bá ń ṣe wáàsí lónìí náà táwọn ẹran àfáà míì àbáwọn kan ò fẹ́ káwọn èèyàn ó gbọ́rọ̀ rẹ̀ bóyá ó ń ṣàlàyé nǹkan kan tí ó di wọn lọ́wọ́ lọ́nà kan àbí lọ́nà míì wọ́n á lọ sọ fáwọn ìjọba pé ọkùnrin wọ́n á fẹ̀sùn kàn bí kí wọ́n sọ pé ìjọba ò dáa bí kí wọ́n sọ pé oníjọba ò ṣe dáadáa pé èèyàn bá fẹ́ kí n mọ̀ ṣe wáàsí ní ìmọ̀ ní ìsìn yóò kàn lọ sọ pé abú gọ́fúnà ni sẹ́wọ̀n pé wọ́n kàn òfin ní executive fi àtinú mọ́sọ̀rọ̀ ń bẹ̀rẹ̀ ó tán for security reason àbí kéèyàn lọ bá bàbá lè mọ́mú ní ìsìn pé ẹ̀yin mọ̀lẹ́ ọmọ yìí fi ń ṣe wá sí ń bẹ̀wò ó ní ẹ̀mọ́ ṣe wọ́n ṣe lọ́ọ́ fẹjọ́ ìsásùnù nì gbàtà fẹjọ́ rẹ̀ sùn àwọn olówó orí wá ní gbọ́ kámọ́sánwó orí nínú bíbélì yẹn ló wá ní owó yẹn dà wọ́n á fún un ṣe ẹ̀sìn mọ̀ wípé gbogbo àwọn ọba ní ọmọ ya àwòrán ara wọn sínú owó kìí ṣe nǹkan tuntun ó ti pẹ́ ọba róòmù orúkọ oyè rẹ̀ ni wọ́n ń pè ní sísà tí wọ́n ń pè ní késárì kọ́ísọ̀ inú èdè lárúbáwá ó yára ẹ̀ sí nínú bíbélì wọn ní jésù béèrè pé àwòrán ta ni èyí wọ́n ní àwòrán késárì ni àwọn àfáà àwátá bá ka tí àti ń pè ní bá ka kùránì téèyàn bá kúnlẹ̀ kéwú nínú àwọn tí àtẹ́yìn kọ́kà ní dùrúsùl àwàlíyà èyàn òkè èyàn òkè fàwákìú èyàn òkè náhàyù náhìn táǹpé náìnáì àtàwọn tí àbá ń pẹlẹbẹ pẹlẹbẹ pélépélébé wà nìyó téye ka ọgọ́rùn-ún ẹ̀ pélépélébé wà nìyó mọ̀ ké nígbà tí ìkan àwọn ìròyìn àwọn òjíṣẹ́ ọlọ́run ni wọ́n ní ọpọlọ wọn mú bérebére àwọn òjíṣẹ́ ọlọ́run ọba wọn kì í gọ̀ they are intelligent wọ́n ní làákàrí púpọ̀ kò fẹ́ kó sọ́wọ́ ìjọba kí wọ́n má bàa mú kó lẹ̀ kó má láyé sọ̀rọ̀ ọlọ́run kò sì fẹ́ lùgbà ọlọ́run wọ́n ní àwòrán ta ni wọ́n láwòrán késàrì ní ajẹ́pọ̀ ló lówó ẹ ti késàrì fún késàrì ẹ fi ìyẹn ni wọ́n ń pè ní tààríìdì lọ́dọ̀ àwọn àfa oníṣàríà ọ̀rọ̀ tá a sọ tó ṣe wípé ẹni tó gbọ́ yóò túmọ̀ sí tó ń gbà lérò nú ẹ̀mí ẹ̀ ṣùgbọ́n kì í ṣe ń táwa gbà lérò nù. gbòrògbò tí yé o ni wọ́n ń pè ní tààríd nínú ṣẹ̀rí àwọn ọmọ ẹ̀ lò. ó wá ní ẹ̀fì tọ́lọ́hun fọ́lọ́hun báwọn yẹn ṣe fi lẹ́nu sáà pé ó bọ́ lọ́dọ̀ ọlọ́run kò sọ pé ẹlọ́mọ sanwó orí sàkánà ló ní ẹmọ yọ ó bọ́ lọ́dọ̀ ìjọba ní ta ló yàwòrán rẹ̀ sówó òun ló lówó ẹ fún lówó ẹ kò sọ pé ẹ sanwó orí tàrí ìjìnú àwọn wàá gbọ́ yé sí pé ó ní ẹ sanwó orí òun ò sì sọ bẹ́ẹ̀ ìṣòro tó kojú ànábì ìsánu kò wá pẹ́ àwọn ọmọlẹ́yìn ẹ̀ àwọn ọba tí ń bẹ ń bẹ ń gbà náà wọ́n lé àwọn ọmọlẹ́yìn ẹ̀ náà wá bẹ̀rẹ̀ sí jíṣẹ́ káàkiri ṣùgbọ́n iṣẹ́ yẹn àwọn ọba tí ń bẹ ń gbà náà àwọn ọba múnimúni ni ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọmọlẹ́yìn rẹ̀ wọ́n pa wọ́n àlàyé tí mo ṣe Ibn Kathir ṣàlàyé ẹ̀ dáadáa o wọ́n pa wọ́n nígbà tí wọ́n pa wọ́n àwọn tó tún wá jẹ́ ọmọlẹ́yìn àwọn èèyàn nìyí àwọn tí wọn àwọn náà bẹ̀rẹ̀ sí jíṣẹ́ gẹ́gẹ́ bí Isa ọmọ Màríàmù ṣe jíṣẹ́ àwọn ọba yẹn mú wọn àwọn ò wá ní faradà láti kúkú ṣẹ̀yídí bí àwọn ọmọlẹ́yìn Jésù gangan àwọn kan sáwọ gbó lọ́nù wọn wọ́n lọ gbénú wọ àpáta wọ́n ń sin lọ́hùn bẹ̀ wọn ò náà lù pé hmm, òun kò mọ̀ sin lọ́hùn níbí gẹ́gẹ́ nàbí náà ṣe wí fún gẹ́bà nàbí náà ṣe ṣàlàyé nígbàtí ìkan àwọn sàábé tó lóun èbèrè òun máa béèrè nípa nǹkan aburú kóun bá lè kọ ẹ̀ máa sọ ànábì tó bá wá rí kankan tó pé ó ń pé gbogbo ilé ayé bá dàrú ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ń sọ o tóun wá rí ìjọ tó wà lórí ojú ọ̀nà àtolórí wọn anábì nígbà náà wọnú gbó kó o di eyín mọ́ gbòǹgbòógi kó o kú bẹ̀ǹgbà náà ó sàn fún ọjọ́ kó o darapọ̀ mọ́ rádaràdà táwọn èèyàn ń sí lọ àwọn náà wá wọgbó wọ́n bọ́nu aginjù wọ́n lọ sí lọ́hùn bẹ́ẹ̀ àwọn ẹni wọ́n ń pè ní rọ́híbù ẹ̀rí pé nu hadith tánàbí wa Muhammad sallallahu alayhi wa sallam ń sọ káàna fi mọ kọbìlákùn ń bẹnu àwọn tí wọ́n ṣáájú yín gẹ́gẹ́ bí àdìsí ọkùnrin tó pa èèyàn mọ́kàndínlọ́gọ́rùn tó wá ronú pé ah sọ́lọ̀ lè foríjì òun tó wá ń béèrè tí wọ́n ní kó lọ́ọ́ bá rọ́ ibù olùsìnlọ́ọ̀ ló ń tọ̀hún bí máa na ábídù olùsìnlọ́ọ̀ wà lè ìsàbí àálìmì kéèso ní mímọ̀ ìgbà tó débẹ̀ ọjọ́ ah, ni eléyìí ní àà ó lè rí àforíjì èèyàn mọ́kàndínlọ́gọ́rùn ó bá tún pààyàn náà kò pé nígbà tọ́lọ́run kú lè foríjì ń mọ́ hmm, ó kàn pààyàn náà ẹ̀mí rẹ̀ tó balẹ̀ wá béèrè wọ́n sẹ̀ wá darí rẹ̀ sọ́dọ̀ alim onímímọ̀ kéyìn tó wá pé kò ó ra foríjì kó tó wá ní ṣùgbọ́n ó fi àárín ibi tó ń gbé ìlú ni ó kú ń bẹ ìlú ìbàjẹ́ ni ó lọ ìlú àwọn ẹni rẹ̀ ó kú ibi tó ń gbé ibi tí mo kàn bá lò ní rọ́ ibù yẹn pé àwọn tí wọ́n ń sin lọ́hùn wọ́n máa sin lọ́hùn wọ́n máa dá sin lọ́hùn nínú àwọn àfonífojì nínú gbòǹgbà náà nítorí pé àwọn ọba àgbà náà burú tó bá ti tẹ̀ láṣẹ wọn wọ́n pààyàn ni àwọn tí ò wá lè lọ àwọn wá tẹ̀ síbi tí àwọn ọba yẹn tí wọ́n tẹ̀ sí ìgbà tí wọ́n tẹ̀ bẹ́ẹ̀ gbogbo ohun tí ó yọ àwọn ọba nínú wọ́n fi kún ẹ̀sìn tí ànábì Ìsá ẹ̀sìn ànábì Ìsá wọ́n fi kún èyí táwọn ọba yẹn ò fẹ́ wọ́n yọ kúrò wọ́n wá sọ di ẹ̀sìn àwọn èèyàn wá rò pé tí isa ọmọ Màríámù mú wánu tí a ń ṣe dò ní tí a ń pè ní ilé ayé wa ń lọ bẹ́ẹ̀ àwọn èèyàn wá rò pé àwọn wà lójú ọ̀nà Ọlọ́run ṣùgbọ́n òkùnkùn ni wọ́n wà títí tó fi wá pé bí ọgọ́rùn-ún ọdún márùn-ún lẹ́yìn tí isa ọmọ mọ́ríàmù ti lọ ọlọ́run ṣe wàá gbé wa dìde wa Di mana tafsiri tòní mo ń ṣàlàyé wà má àrùsàlẹ́ńkà ilá rahmatan lil alamin èyí ta nabi jẹ́ ìkẹfàyé ọlọ́run á gbé ànábì dìde nígbàtí gbogbo ayé wà ní òkùnkùn ńlá fáwọn afáwá kì í fi ní mọ̀dọ́ dáhàrò wálé àyè. ọjà rọ̀ṣùlù ìwálẹ̀kọ̀lẹ̀ gbọ̀ngàn mọ̀dọ́ dáhàrò. gorí ọjọ́ oṣù ń gorí oṣù mọ̀jọ́ dárù wájà àròsọ lọ́lọ́ fèlò ọdún gorí ọdún ìgbà ń yílùgbà kàkà kí mọ́ńlẹ̀ ó wà láyé òkùnkùn ní gun orí òkùnkùn. zulumati ń fáwọ́pọ̀ zulumati òkùnkùn lórí òkùnkùn ní ìṣẹ̀lẹ̀ láyé àwọn èèyàn ń sọnù sí ni wọ́n sì rò pójú ọ̀nà ọlọ́run làwọn wà lọ́lọ́run á gbé ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam dìde kó dá àwọn èèyàn padà sí ojú ọ̀nà àwọn òjíṣẹ́ ọlọ́run tí í ṣe òdodo. òní ànábì fi wá jẹ́ ìkẹ́ fún ayé bí e bá ṣe bẹ́ẹ̀ àṣẹ gbogbo ẹni tó wáyé lẹ́yìn ànábì Ìsá àwọn èèyàn péréte àwọn wọ́wẹ́ àwọn tí ò ní ju ẹ̀ta hóró ni ò bá wà ní Jánnà gbogbo ọ̀pọ̀ ṣù àwọn èèyàn inú náà ni wọn ò bá lọ torí pé inú òkùnkùn ní gbogbo ayé wà. làwọn jẹ́ ẹkùn rọ́ṣùlù kọ̀díjà kún rọ̀súlù min anfusikum ó ti dé wá bá yín òjíṣẹ́ kan láti inú yín náà láti fàáyọ èèyàn bí yín lànàbì kúl anabasharun mislukum yuha ilayya sọ fáwọn ènìyàn ẹ̀dá abara bíi tiyín náà lèmi ṣùgbọ́n ayọ́lẹ̀ ránṣẹ́ sí mi aṣípayá fún mi mo jójíṣẹ́ ṣùgbọ́n èèyàn lèmi náà anama ilahukum ilahun wahid láti lè ṣàlàyé fún yín láti jẹ́ kó yé yín láti fi rinlẹ̀ sí yín lọ́kàn pé ọ̀kan ṣoṣo lọ́lọ́run kì í ṣe mẹ́ta nínú ọ̀kan gẹ́gẹ́ bí àfa Arius ọ̀kan nú àwọn àfa tó dìde lẹ́yìn tí Isa ọmọ Mọ́ríàmọ́ ti lọ ní ilẹ̀ Misira ní Egypt bó ṣe fi rinlẹ̀ Trinity ẹ̀yin tẹ́ ẹ bá ṣe religious studies ní tí mò ń sọ ni yóò yé yín olófin philosophy falisafa lè ṣàlàyé mẹ́ta lọ́kan nílẹ̀ Egypt làwọn èèyàn bá gbà á àfá yẹn wọ́n ń pè ní arius nínú àwọn àfá àwọn kírísítẹ́nì ní ńlọ́wà wọ́n wá pọ̀ bẹ́ẹ̀ ìròrí mẹ́ta ló jáde nínú mẹ́ta lọ́kàn tí wọ́n ń gbé káàkiri ńgbà náà kánàbí ó tó wá yanjú ẹ̀ pẹ̀lú kùránì ìròrí àkọ́kọ́ ọmọ ọlọ́run bàbá ọlọ́run ọmọ ọlọ́run ẹ̀mí mímọ́ ọlọ́run bàbá àti tọmọ àti tẹ̀mímọ́ bákan náà ni wọ́n rí ọ̀kan náà sì ni wọ́n ìrònú kejì ó rí pé ọlọ́run bàbá ọlọ́run ọmọ ọlọ́run ẹ̀mí mímọ́ mẹ́ta ni wọ́n mo rò pé bàbá ju ọmọ lọ ọmọ ju ẹ̀mí mímọ́ lọ ìrònú kẹta ó ní ọlọ́run bàbá ọlọ́run ọmọ ọlọ́run ẹ̀mí mímọ́ mẹ́ta náà nínú ọ̀kan náà ni. Ọlọ́run, náà, ni ìmọ̀ wọn ó sì ṣọ̀kan wọ́n wá ń dara wọn láàmú pẹ̀lú àwọn falisafa àwọn mantik àwọn adilatul akiliyal mantikiya àwọn ẹ̀rí tonílàákàyè tó jẹ́ toníwòye sí tí wọ́n wá ń fi ń dọpọlọ àwọn èèyàn láàmú ńgbà náà ṣùgbọ́n ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tó dé ní kul huwa Allahu ahad Allahu samad lámíyà lídí wà lámì yúlad wà lámíyà kú láhún kúfúwàn ahad fi ba gbogbo orori ti ń tí ń bọ̀ láti nǹkan bí ọgọ́rùn ọdún márùn sẹ́yìn jẹ́ táwọn èèyàn sì rò pójú ọ̀nà ọlọ́run sọ ọlọ́run Allah ọ̀kan ṣoṣo ni ọlọ́run àsọmọ́dún yẹn ń ọba tí ò ní fún ọlọ́run ọba jìrònú kan tí gbogbo ọkàn máa ń sẹ́rí padà lọ́ọ̀dọ́ ẹ̀ kò bí máa torí náà ọlọ́run ọmọ ò sí wàlámù yìí ládí wọn ò bí torí náà kò sí tí ń jọ́lọ̀ ń bàbá wàlámù yàgò làwò kó fún wa ọ̀rọ̀ ẹ̀mí mọ́mọ́ ò ní í sí nítorí pé kò sí tó jọ ọlọ́run ọba ẹni tá a lè fi ṣe déédéé rẹ̀ ò sí ahad ó tún padà síbẹ̀ pé àní àṣọ lọ́lọ́run anábì lọ́lọ́wọ́ wá fi dáhùn èèyàn padà sójú ọ̀nà tààrà ńlẹ́ fi sọ wípé wà á arsalnaka ọlọ́ni àrùn wa anábì illa rahmatan lil alamin kó lè jẹ́ ìkẹ́ fún gbogbo àgbáláyé ustaz musa aya tí anábì wa muhammad tọ́lọ̀ sọ pé ó dé bada fatra jẹ́nàtà aya yẹn bada fatra ti ń yin náà rúṣùlù pé anábì dé lẹ́yìn ìgbà tí àwọn òjíṣẹ́ ti lọ lẹ́yìn àwọn àsìkò díẹ̀ tí ò sójíṣẹ́ mọ́ làwa gbé anábì dìde lérí rẹ̀ ẹ bá rántí ẹ ẹ bá ń ka ṣé mẹ́ta náà ni àbárántí ẹ̀ áyà yẹn ló fẹ́sẹ̀ ọ̀rọ̀ yẹn múlẹ̀ nínú áyà yẹn Ibn Kathir ṣàlàyé lọ àwọn ọ̀rọ̀ tá ń ṣàlàyé àtàwọn àfáà míì torí ìta ń sọ kìí sọ̀rọ̀ agbárí nìkan kìí sọ̀rọ̀ agbárí kìí sì ṣe gbọ́rọ̀ àwọn nǹkan mi tó látara bẹ́ẹ̀ adúpẹ́ fọ́lọ̀ náà mábọ̀ mábọ̀ mábọ̀ wá dákú torí àsìkò báǹkà náà mo ti rí súra ẹlẹ́ẹ̀karùn hafizu lòun èmi èsì hafizu òun ha kùránì èmi ń sọ kùránì ṣùgbọ́n kìí ṣe pé òun sọ nìkan òun mọ̀ ọ́ èmi sáàmù páyà òun bẹ́ẹ̀ ṣùgbọ́n òun mọ bí ó wà ó sì mọ tó wí ní tí wọ́n ń pè láàfíìsù nù làwọn afáàfin níbẹ̀ yìí ó bá tiẹ̀ já àfa àkókò ha kùránì ọlọ́ni alal kitabs الكتاب قد جاءكم رسولنا يبين لكم على فترة من الرسل ما شاء الله على فترة من الرسل أن تقولوا ما جاءنا من بشير ولا نذير فقد جاء káwà tún gbé káwà máa tú kí lọ́lọ́run wí ọlọ́ni ya alàlìkítà ẹ̀yin tá a fún ní tírà ẹ̀yin yẹ̀údí àti ẹ̀yin nàṣàrà ó ti dé wá báyìí rọ̀súlù na òjíṣẹ́ tàwa lọ́n gángan yúbá yìí lọ́pọ̀ ń ṣàlàyé fún yín òjíṣẹ́ tí ń jẹ́ kí gbogbo tí ń fi ìdí ọ̀ràn tí ń fi hàn òjíṣẹ́ tí ń ṣàlàyé ọ̀rọ̀ gbogbo ohun tó dojúrú gbogbo àwọn nǹkan iyèméjì tí ń bẹ gbogbo àwọn irọ́ tó ti wọnú tàwọ́rẹ́tà tó ti wọnú ìnjílà àti gbogbo àwọn ọ̀rọ̀ tó dojúrú ànábì tún gbogbo ẹ̀ aláfàtúrọ̀ ti ń mìnà rú lẹ́yìn ìgbà tá a ti dáwọ́ mímọ̀ràn òjíṣẹ́ wáyé dúró ìlànàbì fi ní kò sí òjíṣẹ́ kankan tó wáyé láàrin òun àtànàbì Ìsá bọ́lọ̀ ń ṣe gbé ànábì Ìsá kúrò láyé òjíṣẹ́ kan ò tún wáyé mọ́ tí ń jànàbì àbí rọ̀ṣùl òun lòun tún wá wáyé lẹ́yìn ẹ̀ náà lọ́lọ́run sọ ń bí pé aláǹfàtìrọ̀ ti ń mìnà rùsùl lẹ́yìn ìgbà tá a ti dáwọ́ nínú òjíṣẹ́ wa sáyé dúró fúngbà díẹ̀ àwa ará ànábì wa Muhammad wa bá yín. ọlọ́ọ̀ni ká ẹ má bàa máa wá sọ wípé máa já àná kò dé wá bá wa ní olùfúnni nírò ìdùnnú kankan ò wá bá wa bẹ́ẹ̀ lolùkìlọ̀ ìyà kankan ò wá bá wa ẹgbẹ́ àwọn tọ́lọ̀ ń dojú ọ̀rọ̀ yìí kọ wà láì oníyàhálà lìkìtà àwọn nasara àti yẹ̀wúdí gangan lọ́lọ́run dákú wípé ànábì tẹ rí yẹn ìkẹ́ ló jẹ́ fún yín lẹ́yìn tí sáà mọ́ mọ́ríàmọ́ ti lọ́ tẹ́ dojú ọ̀rọ̀ rú òjíṣẹ́ kan ò tún wáyé mọ́ àwa gbójíṣẹ́ eléyìí dìde láti wá sàlàyé òkodo ọ̀rọ̀ fún yín. bọ́ọ̀ jẹ́ bàṣírò àná ó ti wá dé báyìí ní ìsìn bàṣírò olùfúnni nírò òdùnú pé ẹni ó bá gba ọlọ́run ọba lọ́kan ṣoṣo ẹni ó bá tẹ̀lé tọlọ́run yóò wà àlìjánná wà nàbí ìran atolùkìlọ̀ ọ̀yà fún gbogbo àwọn kọlọ̀rọ̀ sí tó bá kọtọ̀ ọlọ́run alákọ̀ọ́lẹ̀ṣẹ̀ ọlọ́run ọba ala kulli shay'in qadir alágbára ni lórí ohun gbogbo ẹ̀rí inú suratu káf ọlọ́run ní alhamdulillahi alladhi anzala ala abidihi likitaba wa lam yaj'al lahu iwaja. alhamdulillahi alladhi anzala. lahum ajran hasan. ìbẹ̀rẹ̀ súrátù káàfù nìyẹn súrà kejìdínlógún nínú Quran súrà eighteen láti aya wa ọlọ́run ní ẹ̀yìn ni fún Allah ẹni tó sọ ọ́ kalẹ̀ fún ẹrúsìn rẹ̀ Muhammadu kitabu náà ní alukur'an walam yaj'al lahu iwaja kò sì jẹ́ kí kùránì ó gun kò sí kọ́nù kọ́họ́nù kùránì kùránì ìwé ìmọ̀nà ni tí ò wọ́lám yakunla hukú fúwàn ahadu kò sẹ́ńtà alẹ́ fi wí ọlọ́run lámúyẹ̀lídí ọlọ́run òbí mọ́ wọ́lám ma lámúyẹ̀lídí ọlọ́run òbí mọ́ wọ́lám wọn ò sì bí ọlọ́run ó yanjú àbí ó yanjú ẹnìkan tá alẹ́ fi ṣe déédéé ọlọ́run ò sí ahad kò sí ọ̀kan ṣoṣo náà sì lọlọ nje ó yanjú àbí ó yanjú ọlọ́run kò sí ìrújú بأسا شديدا من لدن ويبشر المؤمنين الذين يعملون الصالحات ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا حسنا. Ọlọ́run gbé Kùránì dúró bẹ́ẹ̀ lè ń dírọ̀ báṣán ṣàdídá mẹ́làdúnì kó lè kìlọ̀ ìyà kan tó lé kókó tí ń bẹ lọ́dọ̀ ọlọ́run tí ó fi jì àwọn kọlọ̀rọ̀ sí ẹ̀dá sàálà sáìlú ń bí abábẹ́ wa kìrín lílé káfìrí iná lẹ́yìn sàlà ń dáfẹ́ ìyẹn nínú sórọ́tún màáríjì ọlọ́run sàálà sa ìlú abèrè ọ̀rọ̀ kan béèrè nípa ìyà kan tí ń bọ̀ wá ṣẹlẹ̀ òjò ìyà náà orí àwọn ni ó rọ̀ lé yóò rọ̀ àwọn lórí ti ń rọ̀ láìsàlà ń dáàfin ẹnìkan tí ó pé kíyà náà ó má jẹun òsì. nínú torí pé ọ̀dọ̀ ọlọ́run nìyà náà ó ti wá ọba tó ní gbùngbùn sánmà àti bùsọ rẹ̀ ẹjá dúró ń bẹ̀ ká padà síbi tá a ti ń bọ̀ bá san ṣàdídà ìyà tó le koko tọ́lọ́wọ́ bá sọ fún wa nínú sọ́rọ́tùlù fájírì tó tó bá dijọ́ gbèǹde alkiyama láàyò àdìbò àdábà ahàdùn ọlọ́run ó jẹ àwọn kèfèrí níyà tí ò jẹ nìkan rí ń jọ náà wà láàáyé fíkù wọ́n sáàkọ̀ ọ̀hún ààlè yóò di àwọn kèfèrí ní dídì tí ò di ẹnìkan rí ń jọ náà ya léìtà ni kọ́dámú túlé àyàtì kèfèrí ò wá kébò sí tó bá rí náà ó mà ṣe fohùn ó ti. fi ti dáadáa síwájú òun ọ̀bá ti gbà fánàbí wa Muhammad òun ọ̀bá ti gbọ́ lọ́n lọ́kan òun ọ̀bá ti máa kírun òun ọ̀bá ti máa gbà àwẹ̀ ní wọ́n bá dárúkọ ànábì òun ọ̀bá ti ṣe sọ̀lọ́lọ́ àlèwà àlèwà sálà ọ̀bá máa sàṣàlátù fánàbí ọlọ́ọ̀ni ń jọ́ náà yálé ìtàníkọ̀ dámútulẹ̀ àyà yóò wá máa kábàámọ̀ ń jọ́ náà gẹ́gẹ́ bí àyà tá a mú wá nu múlíkù lánàá pé fa àtàrọ̀ fún bí dáńbè èyí wọ́n máa jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ ń jọ́nà gbogbo ẹ̀ṣẹ̀ tí wọ́n jẹ́wọ́ ẹ̀ kò sáǹfààní tí ó ṣe wọn kò ní làwọn bí ìyá náà ìyá náà ó padà jẹ wọn ọlọ́run wá ní bá ń ṣàǹsàdí dámílà dúníù wàyúbà ṣírọ̀ mìnín. wàyúbà ṣírọ̀ mìnín ẹ̀làdì ilẹ̀ yá náà sọ̀rọ̀ ọlọ́run ní láti tún fún àwọn onígbàgbọ́ òdodo àwọn tí wọ́n ń ṣe dáadáa. láti fún wọn ní ròdùnú pé yóò máa bẹ fún wọn ẹ̀san dáadáa látọ̀dọ̀ ọlọ́run tẹ̀síwájú. àlìjáná ọlọ́run ròyìn yẹn wọ́n máa gbébẹ̀ lọ gbére ọlọ́run já wà ń bẹ̀ nú àwọn tí ó ṣe gbére nú ọgbà àlìjáná. sọ kùránì kalẹ̀ láti wá kìlọ̀ fún gbogbo àwọn èèyàn tí ń pè ọlọ́run ọba bímọ. gbogbo àwọn tí ń wí bẹ́ẹ̀ aláìmọ̀kan ni wọ́n. gbogbo àwọn baba ńlá wọn náà ò pè làwọn náà. gbólóhùn tí ń wí jáde lẹ́nu wọn pé ọlọ́run bímọ àbọ́lọ́run mú ẹnìkan lọ́mọ. kábùrọ́ ti ọ̀rọ̀ tó burú ni ọ̀rọ̀ tó burú ní jáde lẹ́nu wọn ni wọn ò sọ nǹkan kan jáde nínú ọ̀rọ̀ bí èsè rọ ó fi hàn pé gbogbo àwọn tí ń pọ̀ ọlọ́run ní mẹ́ta lọ́kan àbọ̀mọ ọlọ́run ọlọ́run ní gbogbo tí ń wì ní irọ́ bu ni kìí ṣe irọ́ dúdú irọ́ funfun ni béèyàn bá fẹ́ mú ẹni tí ń pọ̀ ọlọ́run ní bàbá kàbí pé what is your surname kí ló kọ bàbá rẹ ó rí pé yóò sọ ní ìsìn kwani bọ̀ mo gbọ́lẹ̀ kan tó ní ọlọ́run bàbá bí báwọn àbọ́lọ́run ló bí bàbá bàbá ẹ̀ tracy ìran yín jẹ́ tracy ẹ̀ kí ló kọ bàbá rẹ báyìí bàbá rẹ báyìí ìdílé ibo nílùú ibo ta ló tẹ̀lú ndó níbo ló ti wá ká padà á wà kí lọ́lọ́ ń ṣe ádámà ó dáa kò bí jẹbẹtẹ ò gbọmọlé lọ kò nídìí àròyé mọ́ bá jiyàn mọ́ kó tìbì kankan fún un kò ní mọ́bi tó ń lọ o bàbá ṣàánú wa tó bá parí ní ẹ̀sán ẹjọ́ mo sọ́ọ̀rì mo kàn fẹ́ bí n kó skin sọ́ọ̀ ní yín sà á sọ tó bá máa tírèsì líléèjì ẹ̀ kò lè parí sọ́dọ̀ ọlọ́run ìgbà táwa yunifásitì àmọ́ ṣe àwàdà kan tá a bá ti lọ jáde tá a lọ ṣe wáàsí tàbá fẹ́ mú yàn sí ẹni o a ya nǹkan onígun mẹ́ta tí ń pè ní triangle a máa pè triangle yẹn triangle tí máa da nasara láàmú ni igun mẹ́ta ló ní akọ gọ́ọ̀dù sókè akọ ẹ́ tírì wọn akọ Mary akọ sẹ́gbẹ̀ẹ́ ọ̀tún akọ Jesus akọ sọ́wọ́sì àwa ni God and Jesus what is their relation yóò ní father and son and Jesus and Mary nǹkan yóò ní mother and son and God and Mary say husband and wife ni ó pè yóò kò wá nílé wí ọlọ́run àti Jésù yóò ní bàbá àtọmọ lẹ́nu ẹ̀ Jésù àti Mary yóò ní ìyá àtọmọ ní ọlọ́run àti Mary ṣe tọkọtaya àbíbò kò wá nílé wí nǹkan kan àmọ́ bíi pé ẹ̀ṣẹ̀ máa tí ò pọ́sù ni kò lè sọ́ọ̀fù ẹ̀ wọ́n pe kìíní kan ní crossword pọ́sù oríṣiríṣi pọ́sù ló wà bó bá ti kó bẹ́ẹ̀ kò ní rọ́nà tí ó gbà jáde bẹ̀ ni ó kù sí ìsìn ni ó di pé oúnjẹ sú gbóná lẹ́nu láìsí sú lẹ́nu rẹ̀ sọ̀rọ̀ pé bẹ́ẹ̀ bá ju sú gbóná ẹnu ẹ̀ ah, kó má bàa jó yẹn yóò ra yóò sì fẹ́ pọ̀ ọ́lẹ̀ àbí bẹ́ẹ̀ bá jẹ kúdù jọ̀hún àkà tí ń pè ní kúdù àkàrà kúdùrú ṣe pé ìmọ̀ ẹ lé egun ẹ̀gbẹ́ ní máa ń sọ ní ìsìn pé ó dórí àkàrà egun ọ̀pọ̀lọpọ̀ kàrà náà ń wí náà ni ẹ ń pè ń kúdùrú àwọn egun ẹ̀yìn rẹ̀ báyìí wà láì bẹ́ẹ̀ yẹn bá jẹ́ bẹ́ẹ̀ lọ́wọ́ yìí àti yóò lé ni wọ́n máa dín àkàrùn ní ìsìn ni ó dórí akáyín fún ní ìsìn tákàrà ó dé egun kò ní mọ ni sallallahu alaihi wa alihi wa sallam ó wá jẹ́ ìkẹ́ fún gbogbo àgbàlá ayé kò wá jẹ́ káwà orin ló ọ̀nà inú gbẹ tí wọ́n wà nábì ló wá mú ajáde ńlá fún onífọ̀ akíbi ní mọ̀tọ́ dáhàrù. mọ̀tọ́ dáhàrù ayé àwọn àdàrú àṣìlọ wájà àròsù lọ́rùn. ìgbà táwọn bí dé inú fọnú fara làwọn ọmọ ènìyàn wà àyàfà wọn péréte àwọn tá a ní wọn wọnú gbóhùn àtàwọn kọ̀ọ̀kan ànábì ló wá tan ìmọ́lẹ̀ sáyé ló já wá mọ ọlọ́run ló já dọ́lọ́run mọ̀ bọ́lọ́run ṣe rí gan látara bẹ́ẹ̀ ńlá fi wá kẹ́ ọlọ́run àtọ́lọ́ ọlọ́run kó máa bójíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam àtàwọn ará alẹ́ àtàwọn sọ̀hábà àti gbogbo mùsùlùmí lápapọ̀ ọ̀bẹ̀rẹ̀ tafsir wa tòní pẹ̀lú gbólóhùn ìsádi ọlọ́run pé a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim a'udhu billahi minash shaitanir rajim wa anzalna ilayka al-kitaba bil-haqqi ṣe fáran ó ní àsopọ̀ ìsopọ̀ ń bẹ láàrin ẹ̀ pẹ̀lú àyà yìí náà lọ́lọ́run fi wá ní wà anzalina ilayka alkitaba bil haqqi rẹ̀ òjíṣẹ́ ńlá Muhammad anzalina asọ́kalẹ̀ ilayka fún ìrẹ́ ànábì kí la sọ̀kalẹ̀ fún àwọn àlìkìtáàbà òun náà ní alukur'an. pẹ̀lú òdodo. Musa ti wà nínú àtàyè ẹ̀yìn ìgbìta. Kùránì jẹ́ àmọ́ òdodo tí ń bẹ nínú àwọn tírà tó ṣáájú ẹ̀. Ó sọ pé Tàórẹ́tà òdodo lọ́lọ́run fún Musa, Ìnjílà òdodo lọ́lọ́run fún ànábì Ìsá zabura tòótọ́ lọ́lọ́wọ́ bá fún ànàbí dáúd kódà kùránì ní náà dára fi sòhófìlì wúlá sòhófì ẹ̀nà apákanú àwọn àfáà wọ́n ṣe òpinya láàrin asóhò àti alikitaabu wípé ànábì wa ibrahim ọlọ́lọ́hùn tún fún tí a sòúfì ibrahim wọ́n ní ṣùgbọ́n àwọn ojú ewé ni pé kìí ṣe kìtàbù apákanú àwọn àfáà ní kìtàbù náà ni ó ní ànábì ibrahim fi darí nígbà tiẹ̀ ibẹ̀ làwọn òfin tóun náà lò wá alimọ̀ wàá rí pasẹ̀ rẹ̀ mọ́ ṣùgbọ́n kùránì ò mọ̀ ṣàlàyé fún wa ọlọ́wọ́ ni a sọ kùránì kalẹ̀ fún ọ ó pe àwọn tó ti lọ lódodo wà mọ́ àìmínàn àlẹ́yìn ha wà mọ́ àìmínàn àlẹ́yìn ha kùránì wọ́n á jẹ́ mọ́ àìmínù olùṣọ́ lórí àwọn tíra tó ti lọ bẹ́nìkan bá ka nǹkan kan nínú àwọn tíra ti tẹ́lẹ̀ àtàwọ̀rẹ́ta ní ìjílì ni ẹ̀ bá gbé báíbù wá ní ìsìn kẹ̀pẹ́ májẹ̀mú láéláé kẹ̀pẹ́ májẹ̀mú tuntun tẹ́ bá ti wá kà síta kùránì ni ó wà jẹ́ mọ̀háímínù tó bá rí bẹ́ẹ̀ kùránì ó sọ pé òdodo ni bọ́lọ̀ ti wínú bí ò bá rí bẹ́ẹ̀ kùránì ó ní ò rí bẹ́ẹ̀ iṣẹ́ tí kùránì wá ṣe lè túnmọ̀ mọ̀háímínù àléhánù láti wá fi múlẹ̀ àwọn òdodo tí ń bẹ nínú tàrétà àti ìnjílà láti wá tú àṣírí àwọn àsáwọ̀ tó ti wọnú ẹ̀ láti wá ṣàlàyé yékéyéké èyí tí wọ́n ti pawọ́ rẹ̀ dá tí wọ́n pa kádàrá ọ̀rọ̀ ọlọ́run dá ń bẹ́ẹ̀ tí wọ́n yí ọ̀rọ̀ ọlọ́run ni ṣùgbọ́n bọ́lọ̀ ń ṣe sọ́kọ ni wọ́n ṣe wí kùránì ló wá ṣàlàyé ẹ̀. fàákùn bàyẹ̀ ọ̀hún bí wàá àǹsàlẹ̀ wàá wọ́n yàtọ̀ tọ́yìn. ọlọ́run ní fákún nítorí náà ìrẹ òjíṣẹ́ dájọ́ báyìí àwọn láàrin àwọn èèyàn àti yẹ̀húdí àti nàṣàrà àti àwọn àti àwọn lárúbáwá tí wọ́n gba islam gbogbo ẹ̀dá pátá ni kùránì tí wàá kó sínú ń bí inú suratul ali imran lọ́wọ́ bẹ̀rẹ̀ ọlọ́ni wa anzalna tawrat ní ọwọ́ bẹ̀rẹ̀

òun Allah la ilaha illahu kò sí ẹnìkan tí ìjọsìn tọ́ sí ní tòdodo illahu àyàfó nìkan alahayu ọba alààyè lòun alẹ́kọ̀ọ́yù ọba tó dá dúró fúnra ẹ̀ kọ̀yúmù lè nọ́fsì ìwà kọ̀yúmù lè gọ̀ ìríhì ó dá dúró fúnra ẹ̀ gbogbo nǹkan títún wá ń bẹ pátá wọ́n fi ìmọ̀ bẹ wọ́n Farati ti ọlọ́run kò sí ní tó lè dábẹ àyàfi pé ọlọ́run ló jẹ́ ó máa bẹ ọlọ́run wá ń bẹ pẹ̀lú agbára ara rẹ̀ òun ò máa bẹ pẹ̀lú agbára nkankan ìtumọ̀ àlùkò yúmù nìyẹn anábì wa Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam àdìsí tó lálàáfíà ó ní àyà yìí àti àyà kùrìsí èyí tó wà ń bẹ náà pé Allahu la ilaha illa huwal hayyul qayyum ó ní ń ń bẹ ismullahi li azam orúkọ ọlọ́run ọba tó tóbi jù èyí tó ṣe pé bá a bá fi bẹ ọlọ́run àjábà ọlọ́run ọba ó gba náà bá a bá fi béèrè nǹkan lọ́dọ̀ ọlọ́run yóò fún wa ó fi hàn pé bẹ́ẹ̀ yẹn bá ní ṣòro tó ní wàhálà bó bá ní Allahu la ilaha illa huwa al-hayyul qayyum tó ká lẹ́yìn náà kò tọrọ tó wù ọlọ́dọ̀ ọlọ́run ó ti dá kọlọ́run ọba tó ga jù àdẹ́bì ní èyí fi ibẹ̀ lọ́n kó mọ́ gbà sallallahu alayhi wa sallam ọlọ́ni nazzala alayka al-kitaba bil-haqqi alukurani kalẹ̀ fúnra ànábì pẹ̀lú òdodo. sọ̀tì bá mi àbá ẹ̀ ó fi múlẹ̀ òdodo tí ń bẹnu àwọn tí àtò ti ṣáájú ẹ̀ àtàwọ́rà àti ìjìlá ọlọ́run ló ń sọ tàwọ́rẹ́tà kalẹ̀ òun ló ń sọ ìjìlá kalẹ̀ ẹ máa gbọ́ ibi tí mò ń lọ gangan ni ẹ mi ń kọ́ bílù ṣáájú tẹ́lẹ̀ òdálì náà sì ìmọ̀nà ni ẹ fáwọn èèyàn tẹ́lẹ̀ tẹ́lẹ̀ nù ni ṣùgbọ́n ní ìsìn wà ń zálẹ̀ fòrùkọ́ọ̀nù ọlọ́run ló wá sọ àlìfòrúkọ́n kalẹ̀ òpinya tí ó sòpinya láàrin irọ́ àtòdodo tó wá fi ìdí òdodo múlẹ̀ lódodo ó sì wá fẹ̀dí irọ́ já alẹ́hàkù wàzà kọlìbá pìlù nínú ìbáta òdodo sá lọ torí pé àdámọ̀ ọ̀rọ̀ náà ni kó sá lọ bódodo bá dé nínú àyà mi ọlọ́run ní òdodo dé ó wá fa ògo ó fọ mọ́ orí irọ́ ọ̀pọ̀lọ̀ irọ́ wá túká síta yángayángá nínú kùránì sọmọ pé tí wọ́n bá kàn yàn lẹ́sẹ̀ tí wọ́n bá ní ẹnìkan lásìdẹ́ntì ṣé kò fi kàn yàn ẹsẹ̀ rẹ̀ ló dá a ní béèrè pé bóò ní sẹ́ ń bẹ mọ́ ọkàn wa balẹ̀ pé ń bẹ láyé ẹsẹ̀ ló dá bóò ní ẹ̀ ó fapá kán ṣùgbọ́n tó bá ní orí rẹ̀ mọ̀ túká wọn èé wí fún òyìn mọ́ wọ́n ti túfọ̀ rẹ̀ náà nu ah, orí rẹ̀ túká eh, ó parí kódà bí ọlọ́kọ̀ gùn ó lọ tí wọ́n bá ti kó orí túká eh, ọlọ́run wá ní irọ́ òdòdódé ó wá fa ọ̀gọ́yọ ẹmọ̀gọ́ àwọn kùmọ̀ tó ní gọmúgọmú báyìí ó ní àwọn irin ṣóńṣóńṣó lára tó tóbi ẹ̀rí nínú òwe ògbójú ọdẹ ń gbóorún mọlẹ di o fagun àtàwọn ìwé ìjọ wọn ya ẹlẹ́gbára ìwọ̀n kan tó gbé ọgọ dání <laughs> ọlọ́run á ní ó fọ́ ọmọ orí irọ orí irọ túká ọpọlọ rẹ̀ wá fọ́nká ọlọ́run á ní àlùfòrúkọ́ àti sọ̀kalẹ̀. ìnà gbogbo ẹni tó bá wá sá ìgbàgbọ́ sí àyà ọlọ́run sí kùránì yóò máa bẹ fún ẹni bẹ́ẹ̀ ìyà tó le koko àzìzọ́hún dọ́ọ̀tì torí pé alágbára ọlọ́run olùborí lórí tó bá fẹ́ ṣe lọ́lọ́run dúntì kọ́ọ̀mù ọba tí máa gbẹ̀san lọ́lọ́run ibi tá a ti kú ò náà. wọ́n ń bẹ́ẹ̀ yẹn ta ibi tá a bá fi hàn kí wọ́n sọ́kùn ìrọ́fà kún bẹ́yìn náà ń bì má anzala lọ ọlọ́run ni wàá dájọ́ pẹ̀lú tọ́lọ́ ń sọ̀kalẹ̀ fún rẹ̀ ànábì òní Qur'an nítorí jẹ́ kí n lọ bí àyà yẹn ni pé ẹlòmíín gbà tọ́lọ́ ń sọ lánàá nínú àyà tá a kà pé ìbẹ́nu tàórẹ́tà hùdá ìmọ̀nà ńbẹ́ńbẹ́ ìbẹ́nu tàórẹ́tà ìmọ̀lẹ̀ ńbẹ́ńbẹ́ nùrún ìtúnbẹ́nu ìjìlá yóò ní gbogbo èyí ní ìsìn ti kọjá kùránì láwọn a máa lò dájọ́ torí pé ànábì ti ń bá ń bẹ láyé òfin tó bá mú wá láwọn máa lò gẹ́gẹ́ bí gbogbo ẹni tó lóun ò gba Ìsá gbọ́ nígbà ayé nígbà tí Musa lọ tán tó lóun ò gba ànábì Ìsá gbọ́ nígbà tí Ìsá dé kèfèrí ni kò bá gba Musa gbọ́ bẹ́ẹ̀ gẹ́gẹ́ ní gbogbo ẹni tó bá lóhùn ní gba ànábì wa Muhammadu gbọ́ ṣùgbọ́n ń gba Ìsá gbọ́ lẹ́yìn tí Ìsá ti lọ ó dà gẹ́gẹ́ bí ìgbà ayé ànábì Ibrahim kẹ́nìkan wá ní ọkọ̀ Nóà ló ń fẹ́ lọ wọ̀ sàpẹ́ lẹ́yìn Nóà ni ànábì Ibrahim dé lẹ́yìn ànábì Nóòhù torí bí Kùránì ṣe pé ni lẹ́yìn ànábì Nóòhù ó ní ànábì wá ń pa àwọn èèyàn sójú ọ̀nà káwọn èèyàn wá ní náà ni lọ tí Yakubu dé tí Ismailu dé kéèyàn wá ní Ibrahim ló ń gbàgbọ́ òun ò gba Ismailu gbọ́ òun ò gba Yakubu gbọ́ ẹni òfò ló ń tọ̀ wọ́n òjíṣẹ́ tí máa ń bẹ àtẹ̀lé bẹ́ẹ̀. ó ní ewu tí ń bẹ nínú ìgbàgbọ́ pé kápẹ́ ànábì míì tún wá lẹ́yìn ànábì Muhammad ewu tí ń bẹ ń bẹ nu ó fi hàn pé bẹ́ẹ̀ ò bá gbàgbọ́ èèyàn ti di kèfèrí torí pé èèyàn ò yẹ kó tẹ̀lé ànábì mọ́ òun lá máa tẹ̀lé ní tó bá ti wá wí nú òfin kódà kó má bá kúránì mu a gbọ́dọ̀ lò ewu tí ń bẹ́ńbẹ́ nìyẹn táwọn kan máa fọwọ́ yẹpẹrẹ mú pé kò mí nǹkan kan náà ṣe bí kúránì náà ní ń ka á ah, ìtumọ̀ bánà bíi dé òjíṣẹ́ dé ni pé òfin tí ń bẹ́ńlẹ̀ tẹ́lẹ̀ ó lè parẹ́ ọlọ́wà fi jájọ́ wàlá tàtàbí àhùwà ahùn. nítorí náà ẹ̀rẹ́ ànábì má tẹ̀lé fẹ́ẹ́nú àwọn yẹ̀wúdí àtàwọn nàṣàrà àtàwọn mùnáfìkì mọ̀dínà ńjọ́ náà àmọ́ já kàmínà lè ákì tí wọ́n fi wá gbé ọ kúò ní ojú ọ̀nà tàbí kúò níbi tọ́lọ̀wọ́n bá sọ̀kalẹ̀ fún ọ nínú kùránì tí sòdodo ṣeré àtàwọn wà mẹ́rin ha ọlọ́run lè kó lé fún kálukú àbá lè kó lé fún kálukú ìjọ kọ̀ọ̀kan jàánà mi ń kó ń ṣeré àtàn láti fún ní òfin wà mí ní hájà a sì tún fún wọn ní ojú ọ̀nà tí wọ́n máa tọ̀. wọ́n lọ ṣe àkùrọ̀ ọ̀rẹ́ lèkún lè jà ánàmí kún ṣe àtàwà mìí hájá nínú ṣẹ̀rí àti òfin tọ́lọ̀ ń fún wa nínú mínájú tiwa ojú ọ̀nà tiwa nípa àmọ́ lọ mọ́ká bàbá sì dé mọ́ká àmọ́ yípo létí bẹ́ẹ̀bẹ̀ tí wọ́n ń pè ní káábà tí ń jẹ́ baitul atik ilé láéláé ìdí tí wọ́n fi ń pelé náà ní baitul atik ilé láéláé torí pé ó ti pẹ́ tíntín bẹ́ẹ̀bẹ̀ inna awwala baiti wuda ali nas. inna awwala baiti wuda ọlọ́ni àkọ́kọ́ lé tá a fìpìlẹ̀ rẹ̀ lélẹ̀ pé káwọn èèyàn máa jọ́sìn ń bẹ láyé lèyí tí ń bẹ maka nínú àyà yẹn ọlọ́ni bákà bákà díẹ̀díẹ̀ kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ló di maka gẹ́gẹ́ bí àwọn ìlú tiwa náà ńlẹ̀ Yorùbá ọkọ rẹ̀ a máa yí padà wọ́n ní ẹ̀bá ọ̀dàn nìbàdàn ń jẹ́ tẹ́lẹ̀ kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ló dìbàdàn kódà agbí gbọ́ wípé Òṣogbo ló padà dòṣogbo tìkàrẹ́ nìkan ni rìwáyà méjì ló wá lórí tìkàrẹ́ àwọn kan ní ẹ̀yà kẹ́ẹ̀rẹ́ àwọn kan ní ìkà ṣùgbọ́n èmi ò tí ìṣèwádìí débi pé kí n ṣe ìsìnbáàtù èwo ló wọlé nú méjèèjì ṣùgbọ́n rìwáyà méjèèjì ló wá nú tàn àwọn kan ní ẹ̀yà akẹ́ rẹ lódìkà rẹ àwọn kan ní ìka ọ̀rẹ́ lódìkà rẹ èyí yòówù tó jẹ́ mẹ́ẹ̀mí ò mọ́ ṣùgbọ́n tí mo kàn fẹ́ fàyọ̀ ń bẹ̀ ni pé ẹ má jẹ́ ó ṣàjòjì nígbà tọ́lọ́ ń pè ní bákà nínú kùránì ó kọ́ rẹ jọ̀ọ́nu gẹ́gẹ́ bí mọ̀dínà náà ṣe ń jẹ́ yátrìbù tẹ́lẹ̀ ìgbà tá nàbí wá débẹ̀ ló di madinatu nàbí àwọn madinatu tọ́ọ̀bà àwọn madinatu tọ́yìbà pẹ̀lú ẹgbẹ́ láyà nàbí wọn èpè ní madinatu munawwarọ̀ madina onímọ̀lẹ́ madinatu tọ́ọ̀bà àbí madinatu tọ́yìbà ni a máa ń pè ìlú ànábì so bákà wá di mọ́kà ọlọ́ni ilé àkọ́kọ́ tá a fìpilẹ̀ rẹ̀ lélẹ̀ pé kéèyàn ó máa jọ́sìn bẹ̀ lé tó wà mọ́kà àwọn àfáà wọn níbẹ̀ ni ádámù ti kọ́kọ́ jọ́sìn láyé inú káàbà ló ti kírun tó ti ń sin lọ́hun ọlọ́wọ́ aṣẹ́rí gbogbo wa padà sípìlẹ̀ ibi tí ẹni tó ṣẹ̀ wá sérílẹ̀ ti kọ́ jọ́sìn káwa ní òlọ́ jọ́sìn ń bẹ̀ àmọ́ bí gbogbo wa bá ní ká kónú lẹ́ẹ̀kan náà á kù ilé wọn ṣé two million official figure nu o nínú ájì wọn ní two million èèyàn ṣe ájì mọ́ṣáláṣí wa iná nílùú kàrẹ́ ṣé two million èèyàn lè wọbẹ̀ tí wọ́n bá ní àwọ̀bẹ̀ ṣé gbogbo ò ní kú òru ó pa ẹ̀ bá tan yá kan wọ́n tẹ àwọn èèyàn lọ́rùn pa ẹnu ọ̀nà ẹlẹ́lòmí ó o sí tó dáwọn kan ní ẹ kí lẹ́dẹ́ tí wọ́n sí léhun ó ní kíní kan tí ń bẹ́ẹ̀ ni àwọn aláìmọ̀ kan kí wọ́n sí káwọn èèyàn ó kú a máa sí ọba amọ́ka ó wọbẹ̀ ṣùgbọ́n wọn ò ní jẹ́ ìyìn ó wà ń bẹ̀ wọn máa wọbẹ̀ nígbà ayé ànábì ànábì ànábì kírun gbogbo ohun tí ń bẹ́ẹ̀ ẹ sàpèjúwe ànábì béèrè ń bẹ̀ ànábì dànù torí gbà ni ayé kọ́díjá alẹ́hàkù wà sáàkọ́ libáàtìlù iná libáàtìlà kánà sàhúkọ̀ òdódódé irọ́ sá lọ dájúdájú àdámọ́ ọ̀rọ̀ náà ni kó sá lọ bódòdó bá dé ó sì fọ́ gbogbo àwọn ọlọ́run ká máa ṣe ká máa rọ kiri tiwa nìyẹn tiwa ní ojú ọ̀nà nù ṣùgbọ́n bẹ́ẹ̀ bá ilé tó yàtọ̀ sí káàbà ọlọ́ni ká sán aṣọ funfun kan ká pa kájà kan bẹ́yẹn bá wá lọ sán aṣọ funfun tó pa kájà rẹ̀ yàtọ̀ sí bíájì nì àápè ìyẹn làwọn aláìmọ̀ kankan tí wọ́n rò pé àwọn kàwé wọ́n ní kí ni ẹbọ náà ni wọ́n ń ṣe mọ́kànnà àwọn laṣọ funfun bí àwọn èèyàn torí pé wọn ò ní mọ̀ wípé nígbà tí ànábì Ibrahim ń ṣe bẹ́ẹ̀ àwọn ọ̀sẹ̀ bọ ni wọ́n yí padà Safa àti Mariwa Sofa wàlímọ́rùwà tí wọ́n ti máa pọ̀ ṣẹ̀ṣẹ̀ wọ́n lọ gbó sàsí méjèèjì tí wọ́n bá débẹ̀ wọ́n forí balẹ̀ aṣọ tí àwọn obìnrin máa wọ̀ ńgbà náà wọ́n ní kí wọ́n máa rìn ilé ọlọ́run ní hòhò wà mọ̀ àwọn wọn tí wọ́n fi ń jọ́sìn fọlọ́run bá ń àṣẹ́kùbọ̀ rẹ̀ náà ní tìlú àkàrẹ́ táwọn èèyàn lọ owó lọ́dọọdún táwọn obìnrin orin òhò àṣẹ́kùbọ̀ ẹbọ wọn john ni ẹ sì ní páwọn ará gíríkì àwọn náà máa ṣe bẹ́ẹ̀ àwọn yunan àwọn greece gbogbo aláti mọ̀ pé ìran méjì ni wọ́n spartan tí wọ́n pè ní spuruto ní lárúbáwá àti àwọn athens sẹ́wọ̀n páwọn spartan àwọn ni wọ́n dá sport wulẹ̀ àwọn wọn lágbára physical education ni wọ́n ṣe ń tiwọn tẹ́rìbíyà tù jìsíníyà làwọn mójútó ẹni tí ó sì jẹ́ ẹni tí ó mójútó ẹ̀kọ́ tara kò gbọ́dọ̀ sóbì ń bẹ̀ gbogbo ẹni tẹ́ ọ ṣe pe tí wọ́n ń pè ní PHE ẹ rí i pé wọ́n ní there is no woman in PE ìgbà tá à ń ṣe spọ́ọ̀tù wọ́n mọ̀ọ́mọ̀ sọ pé kóbìnrin àtiwọ́ dira yín mú ẹ̀yin lẹ́jọ́ ṣe exercise wọ́n ní kò sóbìnrin ń bẹ̀ àṣẹ́kùbọ ìwà ẹbọ àti ìwà ìmọ̀kan àwọn ará Spartan jọ náà àwọn ni wọ́n máa ń sọ̀rọ̀ orò tí wọ́n máa ń ṣe ní lọ́dọọdún wọ́n ní gbọ̀ngàn wọ́n sì ní pápá gbogbo àwọn ọmọge tí wọ́n bá fẹ́ bàlágà lọ́dún náà wọ́n wà ní gbogbo wọn ó wá láti ìletò síletò láti abúlé sábúlé láti ìlú sí ìlú wọ́n kó gbogbo wọn jọ wọ́n wà á pé ní olúùlú wọn jọ náà pápá yẹn ni wọ́n wà á lọ gbogbo yẹn ó wà á pé bí ibà ìhòhò wá ni àwọn ọmọ yẹn ó wọ bẹ̀ ni wọ́n rìn káàkiri tí gbogbo yẹn ó wò hòhò wọn kí ni wọ́n fẹ́ ṣe ń jọ náà London àwọn lítẹ́rìbíà àwọn ẹlẹ́dùkéṣàn wọ́n sọ kí ni purpose kí ni objective wọn kí ni aim wọn ó ní pé wọ́n fẹ́ wọ́n ìtìjú kúò lára àwọn obìnrin yẹn káwọn àtọkùnrin lè máa fi gagbága ní gbogbo ààyè àti gbogbo ọ̀nà ńlọ́fà tó yẹ páwọn ìjọba òní òní gbà kóbìnrin ó máa lo jìlìbáàbù láyé wọn ò ní gbà àwa mùsùlùmí náà láàfà kékọrí láàní gbà fáwọn náà torí pé bóbìnrin bá ti ń bo ìhòhò ara rẹ̀ yóò máa nítìjú kò ní lè máa fò káàkiri sí gbogbo ààyè ṣùgbọ́n bóbìnrin bá ti ń fi òhò rẹ̀ bóbìnrin bá ń ṣe ń fi òhò rẹ̀ hàn sí náà ni ìtìjú ó mọ̀ kúrò lára rẹ̀ sí kò wá síbi tí ò nílé lọ ní táwọn spartan bẹ́ẹ̀ ṣe lónìí sẹ́mi pé àṣẹ́kùbọ̀ rẹ̀ òun náà lóde ló wá rìn káàkiri ọlọ́wọ́ ní ẹ̀yin tí yín kùdú zínátàkùn ẹ̀ńdà masjidi bẹ́ẹ̀ bá wọn fẹ́ lọ kírun ẹ̀yin ẹ̀ mọ́rin òhò ẹ̀ wọ aṣọ yín ẹ mọ́ sọ yín pé ẹ bùkù lèkúnlẹ̀ ń jà alínàmí ń kún ṣeré àtàn wà mìnìhàjà ń ta lọ bí ta ti lọ́nu kálukú ló lófin tiẹ̀ ta fún ló sì ní ojú ọ̀nà tiẹ̀ tí ó máa tọ̀ ojú ọ̀nà tiwa ní ká ṣiṣẹ́ hajj tó sì nípìlẹ̀ níjọ́ náà lọ́hùn ó ti ẹsẹ̀ ẹran tí wàá dàpọ̀ mérò àwọn èèyàn ò mọ ìpìlẹ̀ ń tànà bí Ibrahim kọ́ àwọn èèyàn nípasẹ̀ hajj ànábì Ismail ti kú àwọn òǹpìtàn wọ́n wá sàlàyé pé ọkùnrin kan tí wọ́n ń pè ní amúrùgbónà ló hayì òun ló lọ lẹ pàṣẹ àjọnà ló lọ gbé òòsà wá lẹ́yìn ìgbà tí Ismail ọmọ ànábì Ibrahim ti lọ ti ń kọ́ wọn lẹ́sìn òun ló wá gbé òòsà níwọ káàbà ló wá di pé wọ́n ń bọ òòsà ní káàbà wọ́n èé bọ òòsà ń bẹ̀ lẹ́lẹ̀ èsì inú fún àwọn kan tí wọ́n ní with this Allah jíjẹ mọ̀ṣe tó ní Allah ló kọ òòsà bàbá ànábì ànábì pa gbogbo òòsà yòókù rẹ̀ ó wá fà Allah nìkan lẹ́yìn rọ́ naam ojú ọ̀nà tiwa ni a mọ̀ wá ṣiṣẹ́ ájì lọ́dọọdún gbogbo ó padà sórí irun wa ìpìlẹ̀ wa láyé nìyẹn likulli ja'alna minkum shir'atan wa minhaja tẹ̀síwájú. wa minhaja. ọlọ́run ni ìbáṣepọ̀ wu ọlọ́run bẹ́ẹ̀ làjà àìná tó mú mẹ́ta wá ìdàtà ọlọ́run ìbáṣe gbogbo yín níjọ kan náà ṣùgbọ́n kò wu ọlọ́run ọba bẹ́ẹ̀ wà lákínù ọlọ́run fẹ́ dán yín wò nínú tó fún yín nínú ọlá ó fẹ́ dán yín wò ń tó fún yín nínú mà ó fẹ́ dán yín wò ń bẹ̀ fún yín nù làákàyè gbogbo ń tọ́lọ̀ fi fún yín ọlọ́run bá fẹ́ dán yín wò mẹ́ẹ̀. nítorí náà ẹ sáré èje nídìí dáadáa gbogbo ń tọ́lọ́run bá jogún fún yín ẹ fi sáré èje nídìí dáadáa ẹ má fi sáré èje nídìí ìbàjẹ́ olówó mi bàbá lọ bá a fẹ́ ṣe ètò ẹ̀sìn yóò fàkùn a fẹ́ àwọ̀ wọ̀wọ̀wọ̀ a lọ̀dọ̀ rẹ̀ kó tó yọ̀ǹda owó fún wa tí ó bá tún wá fún wa lówó tá a bá sírò owó tá a fi wọkọ̀ tá a fi ń wówó lọ́dọ̀ rẹ̀ owó tó fún wa gan fẹ́ lè mọ́tò owó tá a fi ń wọkọ̀ lọ́dọ̀ ẹ̀ àbíbò ni ẹni tá à ń tìkà rẹ̀ lọ́dọ̀ rẹ̀ à ń tìkà rẹ̀ lọ́ọ́ bá ń bàdàn a sì ti lọ bí ẹ̀ márùn nígbà tí ó fún wa lówó fún wa five thousand naira àbá ṣùgbọ́n tí wọ́n bá wá ba àwọn student union SUG ní campus táwọn fẹ́ ṣe miss campus yóò fún ẹ lówó yóò gbogbo tí wọ́n lò yóò ní go and estimate all your expenses please and give me the estimate yóò wá fẹ́ ọ̀ràn ibi ẹ̀mí ẹ̀ wà nìyẹn wọ́n wá lè ṣírò ten million fún yóò ní yes yóò ní ṣe rántí láti pé àwọn tẹlifíṣàn wọn làwọn ti pé yóò ní ok yóò sì fún wọn ten million yóò kọ chẹ́ẹ̀kì ẹ̀ èmi àtàbà kan gbà tá a mọ̀ lọ́ọ́ ṣe nígbà yẹn lẹ́mẹsẹsẹ pé fine bara la mọ̀ pé bàbá lọ bàbá lọ ọ̀dọ̀ olówó kan títí lákùrẹ́ ńgbà náà abẹ́lọ ivc asádà láàmú títí kó fún wa lówó kò sá fún wa nígbà tí ó fún wa lówó bíi five naira bíi five naira nígbà ah, ó wá dùn mí ah, ṣe bí mùsùlùmù ni abọ́ àbúrọ́bí rọ̀ṣù ó wá ní kọ́lọ̀bá ní ṣe dáadáa bàbá yẹn ó ní àìtí ìdàbùngbà náà ó ní bùrọ̀dá kọmọrùdín òun brother abdulwasi ń gbà náà ó ní tẹ́gùn bá ń jó wájú mi wàhálà àpèjúwe tó wá mi ń jọ náà ọkàn mi sì ó sì yé mi ó ń bá ń jó wájú mi tí wọ́n ń tàkìtì méje méje tí ń tàkìtì ó ní fún lówó ó ní tí mi ni pé gbogbo wa ó ní kí n wá wo wàhálà ó ní bẹ́ẹ̀ bí ìgbà tó egun jó nítorí tá ń pè sí kò wú wọ́n ni ọ̀hún okú làákàyè ọkútọ̀ <laughs> làákàyè nu wọ́n ni àgbọ́yé àpapọ̀ ń bẹ̀ nígbò yà láwá dìsáìdì pé àwa náà àti ẹ̀ no free no fine bara ẹjá àwa náà máa gbìyànjú láàrin ara wa kí ni mo fẹ́ lò ń bẹ́ ọlọ́wọ́ ní ẹ̀yìn tẹ́ ẹ ní ẹ má ṣe bẹ́ẹ̀. ọ̀sẹ̀ ìgbóyè bẹ́ẹ̀ dáadáa ní kẹ́ ẹ máa sáré ìje yín sí ẹ sálápá ń tètè ẹ sáré síbi dáadáa ẹjọ́ máa sáré ìje ó ti tẹ́tí wípé àfa ẹ ní prógrámù tafsiri tí ó ń ṣe dábínú ọ̀rá kọ̀ọ̀kan ló gbé fún kálukú nígbà ó sì ka dábínú kọ̀ọ̀kan ó tó bí 50-50 ti mẹ́bẹ̀ẹ́ that's right dábínú nìwọ fún wọn bàbá mi sì fẹ́ báwọn ìpolówó tí ń bá dákọ̀ wọn ní ìsinwò ní fún mi lówó advati ọ̀dà fíjú mèkì lòun ó sì pín fún kálukú níbi fíjú mèkì tó láàgùn òun ló bá tún pín ẹnìkan ní ẹ̀ẹ́n ṣe tí wọ́n ṣe nìyẹn i will pack one chicken chicken kọ̀ọ̀kan tí wọ́n ti roast lòun ó pín fẹ́ ní kọ̀ọ̀kan tàbsírì ẹ̀kan ní ọ̀hún ṣe tí wọ́n ṣe nìyẹn everybody in this tafsir we go home with one one thousand naira ẹ̀kọ́ ní ọ̀hún ṣe tí wọ́n tún ṣe ni wá ń sáré èje. ẹnìkan ní àǹfààní tí ṣe wá sí yẹn spíkà àwọn èyí ń dún ṣùgbọ́n bó ṣe ń sọ̀rọ̀ yẹn náà ń pariwo ni òun máa ra àwọn automated sound system wá fún wọn á import ẹ ni tí ó máa lò nìyẹn. ẹlẹ́gbẹ́ èló lẹ ló donate mọ́sálásí tí òjò sí pánu ẹ̀yẹn twenty five thousand ok ẹ̀yìn mask. twenty five thousand yẹn ló fún nǹkan mi pánu yẹn màá ṣe ní long span allah eré ìje ọlọ́ni ká máa sáré ìje níbi dáadáa náà ọlọ́run nítorí pé ọ̀dọ̀ ọlọ́run ọba ni bùsẹ́rì sí yín gbogbo yín pátápátá. bímọ kan tó ń fi mẹ́ta tàlẹ́ ọlọ́run ọba wàá fún yín nírò ìtẹ́ gbélé ayé ṣe gbogbo tẹ̀ ń ṣe fàǹfà lérí ẹ̀ mẹ́ta lọ́kan ọlọ́run bàbá ọlọ́run ọmọ ẹlẹ́yìn bí mímọ́ àti gbogbo àwọn nǹkan míì tẹ̀ ń ṣe fàǹfà lérí ẹ̀ tánàbí ti ṣàlàyé tẹ́ gbà. àti gbogbo ń tẹ́ ìgbélé ayé ṣe pé hmm, ọlọ́run gan mọ̀ pé kò easy táwọn àfáà wá sọ fún ọ tó ní ah, ọlọ́run kìí ṣe ká wọ́n sọ fún òun fà fáyò náà bí òkun bí máa tán- dá gbogbo tẹ́ǹsẹ̀ tẹ́ǹsẹ̀ ya ẹnu lé lórí ọlọ́run fún yín ní ìròǹpa ẹ̀ káwa náà ká gbìyànjú ká dáadáa dáadáa oníkálukú ọlọ́mọdé bàjẹ́ àlékún dáadáa ọlọ́run nítorí àsìkò aago mẹ́fà ti lò káàsì sàdéhùn pàmà dánú dúró ọlọ́run ọba yìí tá a gbọ́ lónìí ọlọ́run jẹ́ ó wúlò fún wa láyé ní ní kọ̀rọ̀ sàrẹ́ àtijọ́ gbìnrin alkiyama ọlọ́run má ní ìbàlẹ́jọ́ aburú fún wa ọlọ́run má sì ṣe fún wa اللهم ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم واهدنا ووفقنا إلى الحق وإلى طريق المستقيم اللهم اجعل القرآن ربيع قلوبنا ونور صدورنا واجعله لنا إماما ونورا واجعله حجة لنا لا علينا يوم القيامة برحمتك يا أرحم الراحمين ويا أكرم المكرمين اللهم صل على محمد اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على آل إبراهيم إنك حميد مجيد والسلام عليكم ورحمة الله وبركاته عليكم السلام mi rántí ẹ kí n sì tó lè ṣàlàyé rẹ̀ mo fẹ́ bá àwọn àyà yìí débì kan nípa ọ̀rọ̀ owó yíyá mo ní ọ̀rọ̀ yẹn máa pọ̀ yóò di ọ̀rọ̀ owó àti bẹ́ẹ̀ lọ ẹgẹ́ ká àwọn àyà tá à ń mú bọ̀ yìí àwọn àyà yẹn so mọ́ra wọn ni sílà wà ń bẹ̀ tó lágbára so mo fẹ́ ká yanjú ẹ̀ níbì kan tá bá ti yanjú ẹ̀ pẹ̀lú ògbọ́dọ̀ á sọ yẹn náà wallahu ta'ala aleykum salam. naam yes ẹnìkan gbààwẹ̀ lẹ́yìn tí alifájàrí ti yọ tán atapa lórí wọn ni kó wá lá iyọ̀ só lè láyọ̀ yẹn kò lè lá o tó bá lá àwẹ̀ rẹ̀ ti bàjẹ́ o ṣùgbọ́n bá bí ata yẹn pa lórí ó wá lágbára débi pé tọ̀ ọlọ́run ṣàánú o wọ́n wá ní oògùn tó lò sí náà ni iyọ̀ ó là o ọlọ́run sọ pé ẹni tára rẹ̀ ò bá yá kó fa wẹ̀ẹ́lẹ̀ fàíkún tún maridun ala sáfárí fa'iddatun min ayami ukhra mọ́fọ̀wọ́ ara rẹ̀ para rẹ̀ nọba tí rí alaikum salam ẹ́ náà wọ́n lẹ́n tó ń ṣe oore kárí mi ṣe ó ní ládàá sọ́ọ̀tù bá kọ́rọ̀ àwọn àyà pọ̀ ń bẹ̀ tọ́lọ̀ ti ń sàlàyé fún wa wípé kí a mọ̀ náà ká mọ̀ sí síkárì mi nínú sọ́ọ̀tù bá kọ́rọ̀ súra ẹlẹ́ẹ̀kejì àyà ọ̀tàlérúgba ó lé mẹ́rin súra 2 àyà 264 ọlọ́ni yá ayọ́lẹ̀dínà àmọ́nù onígbàgbọ́ òdodo ti kòmbèlè mẹ́rin wàlẹ̀ adam ẹ má bà ọrẹ tẹ́ ta jẹ́ pẹ̀lú ìrègùn àti ìkónira bá ẹni tẹ́ ta lọ́rẹ kàlẹ́rí ń fikùnmọ̀ láwùrí àánẹ́sì gẹ́gẹ́ bí ẹni tó ń tọrẹ láti ṣe àfihàn fún àwọn ènìyàn wàlá yùpinnu bìláì wàlẹ̀yà òmìnir ààrì kò ní ìgbàgbọ́nà ọlọ́run àti ọjọ́ kẹyìn fàmàfàlùhù àpèjúwe rẹ̀ kàmàfàlì sọ̀fùwáàni aléyìí tùrọ́bọ́n fàṣọ́bà wábìlù fàtàrọ́kà òsọ́lìdà àpèjúwe rẹ̀ dà gẹ́gẹ́ bí òkúta tí ń dán tí eku wá kùlé lórí lásìkò ẹ̀rùn tí a ń pè lásìkò ọ̀gbẹlẹ̀ ẹnìkan wá fẹ́ gbin ọkà sórí eruku tí ń bẹ lórí òkúta tí atẹ́gùn fẹ́ sí ọlọ́wà nígbà tó jò kí ni ó ṣẹlẹ̀ sí yóò gbádànù bẹ́ẹ̀ ni ẹni ń tọrẹ tàbí tí ń sóre alẹ́ àwò tàbí ti kárí mi ọlọ́mọ bá ṣe wá jẹ́ o wallahu alam four alaikum salam ọkùnrin kan wọ́n fi pápá lùpọ̀ sáwẹ̀ rẹ̀ já obìnrin kan wọ́n fi pápá lùpọ̀ sáwẹ̀ rẹ̀ já mẹ́ẹ̀mẹ́ sí rẹ bí mo ṣe wáyé nọ́bà kìlókàn tíyàn bá ń ṣe kí ni wọ́n ní ẹnìkan ń pèrún ó wá wọ bàtà pèrún kí ni ìdájọ́ ẹ̀ ìdájọ́ rẹ̀ náà ni pé ìrun tó pè ó wọlé kò sí nǹkan kan torí pé káwà nímọ̀ra kò sí nínú májẹ̀mú ìrun pípè kéèyàn sálù aláwò sínú májẹ̀mú ìrun pípé ó kàn wà nínú àdábòlẹ̀ àdánùwà ni ó wà nínú ẹ̀kọ́ ìrun pípé ṣùgbọ́n kìí sí májẹ̀mú. Eh? Naam. Yes. good. so wọ́n wò ní ìgbà wọn join ó wá join ní ó sáré kí wọ́ṣì sùn ó wá join ó wá bá ní asù olùgbà tó wá tó tó wá dìde sí jẹ́ ká máa béèrè ẹ̀ lọ́kọ̀ọ̀kan kó lè yé mi ẹnìkan wà lórí ìrìn àjò ìgbà tó wọ̀lú ṣé àsìkò zuri ló wọ̀ bẹ̀ àbásìkò asiri. ok ó ti wọ́ bẹ̀ kí zuri àti asuri tó tó ọlọ́run sì fún ní yọ̀ǹda láti ṣe jámọ́hù láti pa méjèèjì pọ̀ ó wá wọ mọ́sáàsì kan àsìkò asiri ló wọ́ bẹ̀ ìmáàmù yẹn wá ń kí asiri lọ́wọ́ àbí ó ó ń tàn ti wá kíkọ́ sírí zuri rákà méjì kí ló wá ṣe ó wá darapọ̀ mọ́ ìmáàmù yẹn ẹyọ̀kan ló bá ń bó ní ó ṣe ṣe èsì ọ̀rọ̀ yín náà ni pé yóò dá mẹ́ta padà yóò kí rákà mẹ́ta kún ẹyọ kan tó ti kí n tí ó fi máa jẹ́ mẹ́rin torí pé ẹni tó bá jẹ́ mùsáfírù arìnrìn àjò yóò dín ìrun rákà mẹ́rin kù sí méjì ṣùgbọ́n tó bá jẹ́ pé ó ń kírun lẹ́yìn ìmáàmù tí èsà arìnrìn àjò tó ń kírun tiẹ̀ pé yóò bá kí ìrun yẹn pé gẹ́gẹ́ bí Abdullahi ibn Abbas ṣe dáhùn pé sunnatu Abil Qasim pé èyàn gangan ni sunna baba Qasim sallallahu alaihi wasallam ti ṣe ànábì wa salam ẹyọ kan péré ni o mú ń bẹ̀ ẹ́ eh? ǹjẹ́ ìgbàláyè ń bẹ fún wa láti pa iṣó mọ́ra lórí ìrun kò sí gbàláyè ṣùgbọ́n èèyàn kan wá pa iṣó mọ́ra iṣó jáde ń díẹ̀ njó nírun ó nírun gbédè mu ìyẹn tó wò sọ pé ẹ máa pa iṣó mọ́ra nínú ìrun ṣùgbọ́n ẹnìkan ti wá ṣe iṣó bọ́ ń díẹ̀ só nírun ó nírun in tó lè mọ́ àmú nírun ni pé ó wá pa sómọ́ra débi pé ọkàn rẹ̀ ò sínú ìrún mọ́ iṣó náà ní sáwọn òpin sáwọn bọ̀ ó ti ń ṣe nǹkan míìnù kò kírun mọ́ mo rò pé tiẹ́ ìyẹn nípa ti só wallahu alam. alam. wà fún ọmọ gbàgbé àwọn ìmọ̀ ìmọ̀ wà náà lọ́wọ́ ọmọ náà wà máa ṣe náà ni sísá sàlátù ò wá ní kéèyàn máa pariwo kì í ṣe sallallahu alaihi wasallam sallallahu alaihi wasallam sallallahu alaihi wasallam ní tó jókòó sí náà wí kì í ṣe pé kéèyàn pariwo wallahu a'lam àlèkò lẹ́gbà apákan náà àfáà sàlàyé pé tó bá ti di mìíràn rán níjó kan tẹ́nìkan sọ pé ẹyọ kan tó sọ ń tó ṣùgbọ́n ètò mi sọ ni pé máa wí náà kò náyàn kó lóbó náà. wọ́n máa ń kí kọ́sìrì fọ́sẹ̀ kan bẹ́ẹ̀ ni wọ́n fi jọ ànábì ni ẹnìkan ló ń ráwọn èèyàn kan tí wọ́n bá travel tí wọ́n rìnrìn àjò fún odidi ọ̀sẹ̀ kan wọ́n kí kọ́sìrì mo wọ́n fi jọ ànábì torí pé wíwà tánàbì yóò náà ó kí ó dínrùn rẹ̀ kù fún bí odidi ijọ́ mọ́kàndínlógún mo ṣàlàyé ẹ̀ ń bí lánàá pé ìwáyà mi ní ogún mọ́kànlélógún mo ṣàlàyé ìdí tó fi yàtọ̀ síra wọn ìlú mọ́kà ànábì kíkọ́ só wọ́n fi jọ ànábì náà ni wọ́lá ṣùgbọ́n mọ́gbé àbí malik ìjọ mẹ́rin sódíyé ṣùgbọ́n nù láwọn àfáà padà sọ náà ni pé kò ní òtẹ ọjọ́ torí pé a rí inú atar pé abdullahi ibn umar nígbà tí ó lọ sí azerbaijan tí ń bá gbàgbé ìlú oṣù mẹ́fà ló fi kí kọ́sírì in tó sì fi kígbà tó fẹ́ jáde lò yìnyín ṣẹ̀mọ̀ pé ní russia ni àwọn eré azerbaijan uzbekistan àwọn ìlú jàǹjàǹ wọ̀nyẹn russia ni wọ́n wà kẹwọ àwọn sàábé o láti mọ́kà ni wọ́n ti lọ bẹ̀ o sàábé ànábì yìnyín kan wá di ojú ọ̀nà ice ó blọ́ọ̀kì ọ̀nà wọ́n wá dúró nílùú fún six months kó tó yọ tí wọ́n fi lè kọjá kọ́sìrì ni wọ́n kí torí wọ́n wọra àlejò làwọn ń lòun sọ̀rọ̀ ọlọ́sẹ̀ kan kéré gbogbo ìgbà téèyàn bá ń woro èèyàn pé ìyín kí n gbé kèésèlú ni mò ń gbé mo kàn sáré wá ṣe nǹkan bẹ̀ ni yóò máa kí kọ́sìrì wallahu ta'ala a'lam ọlọ́run ọba nìkan ni onímọ̀ tọ́ salamu alaykum wa rahmatulah.